الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أياما كلما نودي أجابا ومن بجلاله يعشي السحابا ويا من ورد يوسف بعد بعده وكان أبوه ينتحب انتحابا وكان أبوه ينتحب ويظلم في الدجى موسى بلطف كلاما ثم ألهمه الخطاب كلاما ثم ألهمه الخطابا ويا من خص أحمد واصطفاه وألقاه الرسالة والكتابا وأعطاه الرسالة والكتابا وقربه وسماه حبيبا واعتق في شفاعته رقابا واعتق في شفاعتهم لك الفضل العظيم على أقائم منعت به وضافت ثوابا منعت به إلهي لا تعذبني فإني مكر بالذي قد كان مني مكر وما لي حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني وعفوك إن عفوت وحسن ظني فكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن وأنت علي يظن الناس بي خيرا وإني لشر الناس إن لم تعف عني لشر الناس إن لم تعف عني فصبت في ندمي عليها غضبت على عممي ọkọ̀ fi àsìkò ìtú àwọn ìta àwọn ṣe ṣáájú kí a tó bẹ̀rẹ̀ wá tí ń jẹ́ pé orin ìbẹ́lọ́ni ìtìhàláàtì ìfi àyèmáṣe wa ìjẹ́wọ́ rẹ̀ fọ́lọ́n gẹ́gẹ́ bí ìṣesí àwọn àfò oníwà láti dáadáa dé ilẹ̀ wa yìí náà ó ní pínu tí àwọn olùmọ̀ ìbánisọ̀rọ̀ ọlọ́run tí wọ́n gba àwọn èèyàn níyànjú ni wípé you. comes up. Oh, الفضل المبين على بنات به وضاقت السوادا بنات به Ọlọ́run adúgbẹ́ fún ọ lórí ọ̀pọ̀lọpọ̀ omi tọ́ fún wa tí ò ṣe é kà mi ò bá rí pọ́lọ́wọ́n bá ṣoore fóun bùtòlú ni orí ọlọ́run pọ̀ kọjá kéèyàn lóun fẹ́ máa kà. lẹ́yìn orin orin mi táà tó máa wá ní bẹ̀rẹ̀ wáyé. ṣe rí pé ìrún ka ìkẹ́ ẹ̀rí ọlọ́run. Ìṣe tí mo ní o ní ète ìrún etí bọ́lá ó ṣàmójúkú. Ète tí mo ní ní ète ìnígbàgbọ́ pé èrò dáadáa ìlú sọ̀rọ̀. Wọ́n ní ilé bá rò pé ẹ̀ ti bọ́lọ̀ ní ẹ̀ ti bọ́lọ̀. Wọ́n jẹ́ pé ojoojúmọ́ èrò tó ń rò ní pọ́lọ́wọ́ bó fi àjí ọ pọ́lọ́wọ́ bó ní pí ọ ọ lè má bá kẹ lóòótọ́ o torí bí wọ́n ṣe ń wọ náà ní kò ní pí ọ. wọ́n bí tí ọ̀rọ̀ rò tó ń ti pọ́ gbàkẹ́lẹ́sẹ̀ ní ọ èròǹgbà rẹ sọ́lọ̀ ni pé ní ó kẹ ọ ọlọ́run ó kẹ ọ mọ́mù ní ìyìn ní nǹkan tí mo bára lé ju ọ̀hún sínú ìbọnú ní. wàhún sínú ìbọnú ní. mo ro ká dáadáa ṣàyè máa ṣe tó ọlọ́run kẹrin. Bàgá mi bẹ̀rẹ̀ sí lè fi bàrọ̀ yẹ. Èmi náà mà kìí ṣe tá a lè máa kà. Lẹ́yìn ọba mọ̀ ọ̀ká mi rálẹ̀ tí ń li mélòó mélòó àwọn àṣìṣe tí mo ṣe lórí ìyọ́lọ́. Tèmi náà mà, wọ́n tó ń ti bẹ́ẹ̀ wà ń tẹ̀ ọ̀láyà. Mo bá bọ̀ nínú wà máa ní. Wàhádà àlàyé Musa ní wúwà mẹ́. Gbogbo àwọn àṣìṣe ìṣe pọ̀ tó mo sì nírò ká kọ́lọ́wọ́ bá mi ọba aláàánú ni ọba oníkẹni lọ́wọ́ ò ní fi wálẹ̀. Ìrá bá ní Mùsùlùmí ti máa wùkà sọ́lọ̀. Ìrá bá ní ọba ò òun dá ká má bàa ṣẹ̀. Bọ́lá bá dá ká má bàa ṣẹ̀, ibo láwọn ó ti lọ gà fúrú wọ̀ rẹ̀ kọ́láńtà nàbì sọ fún wa ni pé láwọlá ànàkùn tí ẹ bá sọ láàwí pé kó bí lè bú náà ẹ máa ń ṣẹ̀ wàtásítárù fèrò náà ẹ tún máa wá ń wá foríjì lórí ẹ̀ṣẹ̀ yín ọlọ́run bò bá ti pẹ́yẹ́ tó bá àwọn àmì ẹ̀wà ìyẹn pé bí wọ́n bá ń ṣẹ̀wọ̀n mọ̀tò àforíjì mọ́tò ti bẹ́ẹ̀ náà ìṣẹ̀ náà pọ̀ inú téèyàn fi máa ń rí àforíjì ọlọ́run ni kéèyàn tó máa wá sàbámọ̀ lórí ẹ̀ṣẹ̀ ìdáfà kárótù. fi dára mi ìrànlẹ́ ìhà. gbogbo ìgbà tí mo bá ti ronú ìsàbámọ̀ lórí ẹ̀ṣẹ̀ tí mo fi fẹ́ lọ́hùn. Àbọ̀dútú àdá àmìlì ìwà pọ̀rọ̀ tú sí ní. Ìmọ̀ àjẹ́ta àbámà jẹ, ìmọ̀ àjẹ́ ìyìn àbámà pé á, ó sì wá lè ṣe báyìí, sọ́lọ̀ mọ́tò ń ti bẹ́yìn ní jákàmù. Yàmúnù náà tó bí kọ ìrọ̀ wà ìní. Wọ́n ní báwọn èèyàn bá rí mi Gbémi mara mi jẹ́ lómi. Látàrú náà fi ìlà ń tẹ́ fún ẹni. Wọ́n ní Mọ́mọ́ ti kọ fúnra wọn. Wọ́n bá yin ànábì lójú ànábì. tó ń tipa nábì èégbà kan yí àwọn lẹ́yìn tó kọjá àlà tó ń nábì ti ṣe wá sí wọ́n ti wọ́nu àwọn sàábé àtàwa náà pé láàtò sọ̀rọ̀ ó ní ẹ má yìn mí lẹ́yìn kọjá àlà o làwọn nàṣọ́rọ́ ṣe fún àfàwọ̀ ni ẹ má ṣe bẹ́ẹ̀ fẹ́mi tó ń ti bẹ́ẹ̀ náà àwọn sàábé ò ní lọ́jọ́ tó wàá bẹ̀rẹ̀ pé Allahumma la tu'akhidhni bima yaquluna waghfir li ma la ya'lamuna waj'alni khayran mimma yazunnun. lórí ọlọ́run a ah, ọlẹ́mi ní báyìí wọ́n ní báyìí ní mí wọ́n ní báyìí ní mí dákun má bàa mọ̀ mí pẹ̀lú ìsọkúsọ tí wọ́n ń sọ ń dépò tí ì dé. wàgùfìrú lí mẹ́lẹ̀ àdàmú ọ̀nà ọlọ́run wọ́n mọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ kubie mo ti táwọn ò wọ́n forí ẹ̀jì ní tiẹ̀ wọ́jọ́ ìní nǹkan irọ́ mímọ́ ìyàbọ̀ mọ́nà àwọn tí wọ́n yìn nínà wọn aburú sí mi dáadáa náà náró n daa ju bí wọ́n ṣe rò bí ìfín mọ̀ dáa lọ. buhaya tó yẹmúnú nàásù bí kọ́ìrà wà ní yẹmúnú nàásù àwọn èèyàn máa lérò wípé èèyàn dáadáa ni mí وإني لشر الناس لشر الناس لم تعرف عني Ọlọ́run ọdún máa ṣe ṣùgbọ́n mo ní èrò sípọ̀ yàá Ujanu bi zara ti dúníyà jóná ọ̀dá. Ayé ayé afẹ́ páyé jọ nídìmídì ayé a máa múyàn kú lójú ọ̀nà lọ ń gbà mí. Nítorí pé èèyàn fẹ́ ṣayé ń gbà mí gẹ́gẹ́ dápadà kí lóde náà. Kò ní jẹ́ kó lórí tọ́lọ́run ṣe dáadáa. Wà ó fún ni lọ́rọ̀ fi hà mí tẹ́mẹ́ ní. Ìjọba fi fi lékún níjọsìn ọ̀rọ̀ nípa afẹ́ páyé jọ náà ní kó وبين علي محتبس طويل Wàzáàdì ọ̀lẹ́lú àbá níbi tí ń lọ, ó jìnà gá, àlìjánà là Ojú ọ̀nà àlìjánà jìnà gá, wàzáàdì kọ̀lì ló, gbọ́n tí mo dì lọ́wọ́ nú ẹrù ọ̀rá àlìjánà ọkọ̀. lọ́nà yẹn lọ mẹ̀lẹ́bù mi nísì òṣìṣẹ́ pé ọ̀sìn òyìn lọ́ni oúnjẹ tọ́ọ̀sì máa jẹ tọ́ọ̀sì débẹ̀ ó gbọ́dọ̀ wà lọ́wọ́ rẹ wọn náà lọ́wọ́ ara rẹ kí ló wà nù báyìí bọ́ọ̀dì gàrí àpò kan sọ̀rọ̀ ní padà jẹ kan tí wọ́n fẹ́ tiẹ̀ lè gbé àpò kan bóò lè ṣe ní ọlọ́run ìfikọ́ ọlọ́run wọ́n ẹ̀dùn ẹ bá ti tẹ́ ń lọ sí ilé àrìjánà ẹ̀dí ẹ̀wù dáadáa o ẹ̀dí jẹ́jẹ́ dáadáa o oúnjẹ tẹ́ omi tẹ́ mu ẹ̀dí dáadáa o tó ń fi bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa ò jí dáadáa. Bàbá ní. Wà bẹ́yìnrà rẹ̀ ìyá bóṣù tábà sùn tàwí ló. Wọ́n mà kébi tí ń lọ yàtọ̀ sí kó jìnnà àwọn checkpoint tí wọ́n á pọ̀ ń alimọ̀tàbàṣù níbi tí wọ́n ti dára àgbẹ̀gẹ̀ mọ́ ti lọ́jà wọ iye o. káàní. àwọn checkpoints téèyàn ó kọ́kọ́ ti ní bus stop kéèyàn tó dáàbì jẹ́ nínú àpọ̀ àkọ́kọ́ checkpoint ní ikú gẹ́gẹ́ fúnra rẹ̀ béèyàn bá kú àwọn àkọ́kọ́ checkpoint yẹn lẹ́yìn checkpoint ikú àlùkọ́bùrù sàárè wọ́n tún yẹ sẹ́yìn àwọn ń ẹlòmíì ṣẹ́fẹ̀ǹsì àkọ́kọ́ ni wọ́n ti gá ọ̀tún kìlọ̀gbẹ̀gbẹ̀ òfin o ẹlòmíì lè páàsì kíkú ọlọ́ọ̀ni kó kú dáadáa ó tún páàsì inú àlìjáná kò tún máa lóko nípa ní ṣẹ́fẹ̀ǹsì ní ó tún pàdé ọlọ́run ní àbúrò ìmáṣáàbù ibi tí ó ti lọ rojọ́ lẹ́yìn yìí ń bọ́ bá páàsì gan tó bá tún gbàwé rẹ̀ tọ̀ lọ́wọ́ ọ̀tún kò tíì tán ni ó tún lọ checkpoint àṣíráàtì bá nàbì ṣe ròyìn àṣíráàtì fún wa ó wá wo fídíò kan bí aláṣùwòsì ó ń tàn wá ìyá fídíò yìí pé èèyàn kan rìn lójú ọ̀nà odò ná odò ó fẹ̀ gan-an pọ̀tò odò yẹn kìí ṣomi ní bẹ́ẹ̀ ń sàlẹ̀ rẹ̀ iná ni. ibi tí sì ń lọ kò síbò míì tí ó bá kò sójú ọ̀nà míì tí ó bá ju orí odò ń lọ àwọn agbé níta lè pè ní rọ́bà kí wọ́n ti tẹ̀ sójú ọ̀nà tí wọ́n lọ bẹ́ẹ̀ ni pé yóò tó anábì ṣàlàyé ẹ̀ fún wa mo wá wọnú fídíò yẹn níta ti ṣe ọgbà ìyàwó kan wá wọn pé àti wọn sọ àwọn ẹ̀sìn wọn yẹn náà ni wọ́n ṣubú sí náà wọn wọn ò fi àyínú èyí táyà ń ṣe yìí gan akẹgbẹ́ ẹjú kẹgbẹ́ ti dẹ́gbẹ́ bàyà ni báà nínú ẹbí ṣe ṣàlàyé ṣẹ̀rá ti fún àdúrà lọ. ṣèrọ́ọ̀tù ọ̀kadà ṣèrọ́ọ̀tù yóò máa dòfà ó kọjá nàlẹ́ ó wà ní afẹ́wọ́ àlìjánà bí lẹ́nìkan tí ó wà àlìjánà ẹ̀kọ́ tó wà àlìjánà kò lè gba dọ́tpọ̀t ojú ọ̀nà ká kódà àwọn anábì wa máa ń mọ àwọn anábì ogun àwọn anábì ogun àwọn náà ní gba kò síbò míì téèyàn lè gbà wọ àlìjánà ju afárá fìràtì lọ sẹ́ńtì láfárá ní bíríjì ìgbìyànjú ẹ̀fẹ́ lọ sí áìláńdì láti mainland àbíjọ́ bá lọ kò sí wọlé láti kọ́ lọ gbẹ̀yìn kúlé lọ gbàjá wọlé lọ gbẹ̀yìn náà rẹ̀ pé wọlé kọ́ tó lè dá ìlànjì ọ́ tí ọ́ àti gun orí omi. but àwọn tí wọ́n níṣẹ́ tó ti bá gún sí sí bíríìjì third mainland second mainland fourth mainland àwọn bíríìjì ń lè yóò fi líǹkì island tí ò bá sí ń bẹ̀ ní àwọn ẹlú ẹ̀ ọbẹ̀ ni. ìyá sọ pé ọ̀nà bẹ́ẹ̀ náà lọ́nà àlìjánà ó lè bá yé wa àlìjánà odò kan ń bẹ gbọ́dọ̀ ìyó ó wọ wẹ odò àti àwọn ànábì ọlọ àtàwọn tí èsà ànábì ọlọ kò sẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀yọ́lẹ̀ ààrá ni ìwádòdó omi kójọ́dọ̀ omi kan ṣé gbogbo wa lè ni ṣé gbogbo wa la lè lámì náà ṣe kó omi ni gbogbo wa la lè ni eléyìí wá omi odò náà iná gangan ìdíjẹ́ kí èèyàn ó lọ sí kí ó ẹ wà níbi àti gun afárá yẹn bíríìjì bíríìjì yìí náà ń pè ní sèrátì sèrátì yìí wọ́n wà á gbé bíríìjì yìí sórí àlìjẹ́nà bó o ní ó ṣe wá fẹ̀ tó ẹ dákun torí ọlọ́run tí wọ́n gbé nǹkan tí ò ju nǹkan báyìí lọ kẹ́ni ká máa gùn sí ẹ̀ lè gùn èèyàn jẹ́ kẹ́ni kí yàn pé ọ̀tọ́ mi lábòjì ní sí ẹ̀fẹ́ lé mọ́ áìláńdì ìjọba bíríìjì ni ọ̀wá ju báyìí lọ káà lè gún àwọn dáwà ti gbá gbogbo olè pápó lágbọn ìgbàmí ìjọba amáṣẹ wọ kẹ náà ṣe báyìí ó ti yóò máa kòrí tó ṣe ní lọ kó sínú ọdún báyìí ṣùgbọ́n bíríìjì àlìjẹ́ náà kò tún rọrùn báyìí o ànábì ní ṣẹ̀ráṣùn àdákùnrin náà ṣàárì níbi tí ó wẹ̀ dé níbi tí bíríìjì yẹn ó wẹ̀ dé tí kò jó dé ẹyọ kan nù ẹmú ẹyọ kan báyìí bí ó ṣe wẹ́ tó ṣe ìwọ̀n ẹyọ kan jọ ìlà ìwọ̀n ẹyọ kan ṣe ẹmú lọ́wọ́ wíwẹ́ ojú ọ̀nà afárá sàráàtì ó wẹ́ jù bẹ́ẹ̀ lọ ó wàhálà wọ́n àhẹ́dùnmí na sẹ́yìnì báyìí bó ṣe tó wá wẹ́ nìkan ni kò bá tó kù ṣe ó tún wá mú ni ó mú ju ẹnu ìdà lọ. Inú àwọn mọ̀tàbàtàj, àwọn bọ́sọ̀bù tẹ́ni tí ń lọ sí àlìjánu ó ti kọ́kọ́ sọ̀bù. Gbogbo àwọn tí àwọn ń kí láwọn ayàtà àti káàkiri yìí, ìmú wọn lò, ìfi wọn ṣiṣẹ́, àǹfààní pé à ń lọ tẹ̀síwù, kékeré náà ní ẹ̀yin tẹ́ ẹ wá òun kí láǹfààní tẹ́ ẹ wá gbogbo wa àti tẹ́ ẹ gbọ́ èwo ló ti ń tún ìgbésí ayé yín ṣe àǹfààní tẹ́yìn ò ní lórí àwọn tí ò wá nù bí ò bá sí yí ohun àwọn tí ò bá ga àwọn tó bẹ́tà owó yìí sùn yóò wéré wéré lè sọ àgbègbè ẹni òun gbọ̀wọ́ tó ọwọ́ tó owó èsì àsìkò wa tí wọn wá sí yí ò wá wúlò yẹn fúnlẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ nígbà fẹ́ ké lónìí láwọn àyà mẹ́ta tó kù ní sọ́kùnrin àti kúrò

لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله أموالكم ذكيائي وأولاد ولا أولاد ولا أولادكم عن ذكر الله yẹ́lẹ̀ fáwọn ọmọ atẹ́ bí ẹ mẹ́jẹ̀ kí wọ́n jẹ́ káwọn ní wọ́n fa sábà bí àìníra lè já náwọ̀ nítorí pé a fẹ́ múlú tó dúkìá fẹ́ múlú ọlẹ̀ lójútọ́ ma kọ́ tó fọ́lọ̀ lẹ́tọ̀ yẹ ẹwà láìkúdá jẹ́nẹ́rà ni àwà lájú ni tí ó jẹ́kí ìkí òun kò fọ́lọ̀ wọn kìí ṣe fi ń torí pé ọ̀fẹ́ wọ ọmọ láyà fẹ́ wà máyà àbọ̀ ọ̀fẹ́ wà dúkìá máyà ìrìnkè ọ̀fẹ́ kò sí tàbí ìlọ sí ilẹ̀ ẹ̀yìn òmìnira àti níbi ìgbà bísíǹsì yẹn ló fà kókó dá olóòótọ́ òun náà fún òun tí ì kírun wọ́n lọ́ọ́ máa understand now okay wọ́n lọ́ọ́ máa understand kò sí kìíní kan tó gbọdọ̀ àfẹ́kì ọlọ́run fọ́ọ̀s. Ìyá ayé ọlọ́run àmàlù. Ọlọ́run fọ́ọ̀s. Láàárín kò amúhálùkù. Ọlọ́run gẹ́gẹ́ ká mú gbódúkìá. Àwọn àlàdùkú zikiri lọ. Ó fẹ́ ká pòtẹ́tì dúkìá. Ṣùgbọ́n ìpòtẹ́tì dúkìá, ìmójútó dúkìá ò gbọdọ̀ kó bá ìmójú tẹ̀sìn ọlọ́run tọ́lọ ní amójú. Ayà wọn pọ̀, ẹ bá wo ohun tá a ṣe ń pé bọ̀ láti gbà díẹ̀ yìí. Ẹ rí pé inú ṣọ́ọ̀tì lójúmọ́ à. A rí pé a kà á rí pé wàyí dàárọ̀ àwòtí dàárọ̀ tán. Àwòlára wa ní Bàmdù ilé ha. nípa àwọn àkan tí wọ́n máa bẹ ní ìjòkó wáàsì, ìjòkó kútúbà, ìjòkó ànábì wà sórí ìdára wọ́n sórí owó business owó dúkìá ẹlòmí ó torí ó fẹ́ mójú tó mọ̀lẹ́bí kò sì wá ní ṣetọ́lọ́ ẹ̀yìn pẹ́lú ọba bú wọn bẹ̀rù ọlọ́run ní tí wọ́n ń ṣe ọ̀dá ọba tó kù ọ̀mbẹ́ àyà ṣúra ọlọ́ni iná máa àmúwá lòkùn wà áwòládùkùn fìtínà tún. Ìnàrà àmúwálùkùn wà ìdáwò àjẹ̀rún náà rí. Mùsùlùmí ẹ ẹ ọmọ tẹ́ owó tẹ́ ó lè jẹ́ fìtínà.

وأولادكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا فتربصوا حتى يأتي الله بأمره wọ́n ní ya nábì sọ fún wọn pé ń kánà àbá ò tí jẹ́ wípé àwọn bàbá yìí wà ó láàjò àbáwọn ọmọ yìí wà ikú wá nù àbáwọn ọmọ àyà yìí wà ṣírọ́tukú àbáwọn màlẹ́bí yìí wà tó àbí bísínẹ́sì tẹ́ẹ̀fẹ́ kó lukudétì tẹ́ẹ̀fẹ́ lóòsì tẹ́ẹ̀fẹ́ rọrùn lọ́sílẹ̀ lákàwọn nǹkan tá a kà yìí àhábà ilaykum minallah ẹni fẹ́rẹ̀ rẹ̀ jọ lọ́lọ́ wa rasulihi ẹni fẹ́rẹ̀ rẹ̀ jòjú sí ọlọ́lọ́ ẹni fẹ́rẹ̀ rẹ̀ jù kẹ́ ẹ jágún ẹ̀sìn lọ bá káwọn yóò lẹ nífẹ̀ẹ́ fàtà rọ́bà ẹ ẹ má lọ ẹni fẹ́ rẹ̀ jọ lọ́n ẹni fẹ́ ọmọ jọ lọ́n nlọọ ẹni fẹ́ jọ lọ ní ẹlọpẹlọ bá wọn ẹ̀fọ́ náà tí ń túmọ̀ wípé ọlọ́run bò ní wa ju ìfẹ́ lẹ́yìn tábà ti wá mú òfin ọlọ́run àti ọlọ́run tábà ti wá mú òṣẹ̀ tán ẹ̀hẹ́ àwa lè wá mójútó bò ní a ti mẹ̀ǹtẹ́ẹ̀nì ìmójútó mọ̀lẹ́bí mójútó dúkìá wọ́n bí yàrá wa ń bẹ pé gbogbo ìgbà tí ń ṣe lọ́run gbogbo ìgbà tí èyí ṣe ọlọ́run excuse ẹ̀ náà ni pé ẹ bísínẹ́sì náà ni alájọ ìwádìí wẹ́wẹ́ sùn náà lágbọ́n ṣe tó wà ìgbà ìrìn tó fẹ́ travel lọ sí UK tó ń ní business meeting kan kọ́dà wà ní ọdún tọ́lọ́s eléyìí bí ìpè yẹn ń ṣòfò ìnígbàgbé ẹnìkan tá a lọ bá láwọn olówó ilẹ̀ Yorùbá kọ́dà ká nínú àwọn olówó Nàìjíríà ọlọ́run bùn lówó ó wà nú àwọn tọ́lọ́wọ́n ọba ní kí orí ibi ṣe pé ó rẹ̀. àbáyé wá ń sọ̀rọ̀ fún wa wọ́n ní mọ̀tá wọn níbi àti báláǹsì equation yìí làwọn tó ní ìfọ̀kànbalẹ̀ àbáyé ibi tọ́lọ̀ lówó dé pé kó fẹ́ kọ̀ntínú pẹ̀lú ojú ọ̀nà tí wọ́n rìn lánàá ni ó lẹ́yìn àwọn èèyàn lẹ́yìn níbi wá àwọn ọ̀tẹ́lẹ́wà ń kó bá wà so ìṣọ́nà náà tí wọ́n jẹ́ ìṣòro méjì. báwọn ṣe máa ń jòkó mítìnì yìí ṣe mítìnì rẹ̀ mítìnì mítìnì àwọn òórí bí ṣe náà dáadáa. owó ń pọ̀ lóòótọ́ onígbà ní ìjà ń bẹ àwọn ti kú láti dájú làwọn ti pọ̀ lẹ̀. táwọn ìyàwó ti di oríṣiríṣi oúnjẹ olówó ni wọ́n táwọn lọ jẹ ní ọ́fíìsì àwọn wọn láwọn èyí nìyí ní jẹ wọ́n ní bisikíìtì làwọn máa jáde káàkiri tó dáhùn bá bẹ̀rẹ̀ sí máa ṣe mítìrì fún some hours wọ́n lè ní ẹlọ́sùnmí ten minutes wọ́n ní ten minutes ẹ̀bá àwọn afẹ́tí ẹ̀ tí àwọn tàbí ìṣẹ̀ṣà ìníkẹṣà táwọn fún ẹ mú opportunity ní wa wọ́n ní káwọn lọ bí sínú ní o àwọn nǹkan tó fẹ́ lu ten minutes lọ́wọ́ àwọn kó fi bá àwọn sọ̀rọ̀ business níbi wípé ìráyè kí o lásìkò rọrùn báwọn kódà àwọn èyí láwọn fẹ́ lọ ṣe ẹni tí medical check-up àwọn nọ́ọ̀sì ni àwọn fi báyà wọ́n ṣúdà wọ́n dáhùn wá mọ́ àwọn dáhùn wá gidi ṣùgbọ́n wọn dára dáhùn táwọn wá gbọ́lọ̀ síwájú láwọn tẹ̀ wá rí fọkànbalẹ̀ wọ́n ní ìsín làwọn lè sọ káwọn ń jẹun gidi táwọn bá làwọn fẹ́ jẹun lẹ́ẹ̀mọ àwọn olójúmọ́ ní sìn ó gbọ́ gbogbo àwọn nǹkan tí ń jẹ́ èrò ojú àwọn tí ó ti wà lẹ́yìn irú ìgbésí ayé òun ni mùsùlùmí gbọ́dọ̀ làálẹ̀ kí látún yìí fún àmúwálù. Látún yìí fún àmúwálù kún wàlá àwòrán-ẹ̀kú jọ. Káwọn bísíǹsì tẹ́ ń ṣe kó má rí. Ààrẹ kìí

ẹmẹwàá ẹwọn tó I can't pray like this òsì yẹn wájà fún fún pray like this lẹ́mẹ̀ náà wàgà rẹ̀ ẹ̀wà táwọn bùkún wọn alábẹ́ mọ́tò understand ah. priority tọ́lọ́run ní máa ń wá fọ́ọ̀sì bí yàn bá kì í sì ti tọ́lọ́run síwájú ọlọ́run máa ń fàlè báríkà sí àwọn nǹkan yòókù ó yẹ kó jẹ́ àbísítì nìkan náà lọ ń tà fi sínú àṣà rẹ pé Allahu Akbar Allahu Akbar ọ sì sọ́ọ̀pù àwọn kan lóòótọ́ ọlùsèré ni wo fídíò láìpẹ́ yìí ó ń tọ́ ń play bọ́ọ̀lù ń play bọ́ọ̀lù lọ ìgbà yàn káàkiri lọ ó kù díẹ̀ kó sọ báyìí Allahu akpọ̀. Ó dà ó yẹ kó sọ̀ ní o, kò ní sọ̀, ó sì ń sáyọ̀ ní ọ̀la ọlọ́mọdé kó sàgbà fún. Tó ti ẹ ó lè jẹ́ ṣùgbọ́n tó wá ní gbọ́, zikrùlá, àwọn ní zikrùlá ẹ̀rọ àwọn mùsùlùmí àwọn olówó mọ́lálá ni ah, ẹ̀rọ ẹ̀kọ́ sáà wọ́n ti lo àwọn ìdáwẹ̀ tí àwa lọ́kẹ̀ wà lọ́wọ́ fún ìjọ à ọ̀ bá ẹ̀ báwo àwọn ah, ò lè ṣe o. ẹ̀rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi àwọn ìyá wọn lẹ́kọ̀ọ́ mẹ́wọ̀n wọ́n lè máa wọ́n lè máa ó sì stop gan lókè máa máa ó sì stop òun ò sì gbà ẹ́ fún ààrẹ ẹlòmíì ti ẹ̀gbà rẹ̀ kò bá pé tó ah, àwọn obìnrin gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ìwọ náà tí ó ti yẹ kọ́ ọ lọ hajj wàlẹ́ lórí tó lówó dé ó lè máa lọ hajj lọ́dún ẹlẹ́mìí lè máa lọ hajj ojoojúmọ́ ọmọ nílẹ̀ wọn kò tí ì lọ business trips náà ni kò ní France ọ̀la Brazil ọ̀tọ́lá UK lànà I can't just do ọ̀rọ̀ business yẹn wọn ló yẹ iná ó ti mọ̀ wá bẹ̀ alájì ẹ̀ lọ ajá ń pín alájì ẹ̀ lọ hajj inshallah àwọn ó ń bẹ̀rù pé bí yẹ́tọ̀ máa lọ láti bí ọjọ́ mẹ́wàá àwọn ọjọ́ twenty days ṣe ah tó kàn án lọ jòkó lẹ́yìn twenty days ah ó <laughs> lè ṣe o ah àgbò ṣe ah àfihàn eh, business á lọ àwọn míì ń tọrọ káàkiri sí pé ah àdúgbò wọn láyé àti ọ̀rọ̀ hajj bẹ̀rẹ̀ sí náà wọ́n ní sí wọ́n ti wá sọ ọ́ dé mú kí àá ẹwà kó di bíi eight million naira just ordinary trip àá ah, ah, ẹ̀ ń wé ìṣòwò ní o wọ́n tí wọ́n náà ti nírú owó tó yẹ kọ́ ti lọ tó ń fi wá sí àwọn ìyómi ìsun tó ń fi ń dira rẹ lọ́nà wá sí ni pé látúlù ṣèkù wàlá àwòládùkùn àǹzíkìrìlá. látúlìkùn àmúwálùkùn wàlá àwòládùkùn àǹzíkìrìlá. àlàyé ilẹ̀ fún dúkìá máa lù ẹ́ ṣe é. owó nìkan tá ń pè ní máàlù ní ń jẹ́ pé wọ́n lọ ní. gbogbo ní bá ti ní health yẹn àlàáfíà yẹn òun náà ń máàlù gbogbo àwọn nǹkan ìyọ́rọ̀ ni a máa jẹ́ kó ọdí yìí láti má ṣe tí wọ́n òní ń dí wọn lọ́wọ́ láì fẹ́ ṣe tọ́lọ́ nígbà táwọn ó bá ti dí ọ lọ́wọ́ láti máa fẹ́ ṣe tọ́lọ́ tọ́lọ́ lọ́ọ́ gbé síwájú lọ́nà ìbẹ́lò ní ìwò lára ọmọ àdáwò yóò wá mú di kékeré ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí máa lọ ṣọ́ọ̀ṣì níṣì kìí o torí àdáwò kẹtó kọmọ wá wò bíi kébẹ̀ ni wọ́n ti rí ìwòsàn ẹgbẹ́ ò lọ sí ibi ó rẹ̀yìn ọ̀wá lọ sọ́súdà wá wò bíi kébẹ̀ tí wọ́n ti rí ìwòsàn níbi á ṣọ́ọ̀ṣì àti nọ́ọ̀sì àwọn yìí ilé ìjọsìn ni wọ́n bá ti ẹ̀bọ ṣàdúrà ń bẹ ọmọ wá oògùn sí i ti ń jà yìí ò lè jọ́sìn fáì kọ́lọ̀ sọ́lọ̀ náà ní ká káwọn nǹkan yìí má kó bá wa láti má ṣe tọ́lọ́wọ̀n bá àríkẹ́ ọlá máa. Wa man yaf'al dhalika fa ulaika humul khasirun. Wa man yaf'al dhalika ẹni bá ṣe orú eléyìí ọlọ́run lórí ìjọba.

dúkìá ọmọ wọn sì rì sí ìjẹ́kí kádìrí ó wá ṣòfò dúkìá ó ṣòfò ọmọ gágá ó tún wá ṣòfò lọ́lọ́ọba àdékè ọlábùrú ìjẹ́mùsù ọkọ̀ ẹgbẹ́jẹ́ especially láwọn tó wà ní western communities wọn ò gbádùn ọmọ máa àwọn díẹ̀ díẹ̀ tó lọ́n sáànù àwọn tó lọ́n bá sáànù àwọn tí wọ́n sọ value Islam nìyẹn àwọn yòókù ń sùn yálà yẹ ẹ̀kọ́ nítorí ọmọ náà ló fi kú òun nàìjíríà tí àwọn owó tó ń fún ọmọdé ọmọ kọ́ fẹ́ lọ sí lókè àkọ́kọ́ mùsíbà tó kọ́ wá pàdé lu òkè mùsíbà ọmọ náà ni tẹ́lifíkẹ́ bá dé lẹ́mù kẹ́kẹ́ bá wọn bá gba létí wọn òbí la ó gba padà tó fi ìlú òkè òní kí ó fọwọ́ kọ́ ma tí mo wá rọrùn nù gbèsè ayé ìbànújẹ́ ẹ̀ka sọ fún mi. ọmọ rẹ̀ ó wà ìlẹ́kọ̀ọ́ nílẹ̀ normal African man Yorùbá man ó láwọn kìíní kan ọba àbára ẹ̀ ní George Bush ọ̀ ní àṣẹ́mṣẹ̀ ká lè mí náà wá bá a rí ó gbọmọ náà gbọmọ létí jáde ní Nàìjíríà Nàìjíríà bí gbọmọ létí náà ti gbọmọ létí níbi. bọ̀kání ìyá ìsà bá wídé ó bá rí ó gbá létí ọwọ́ wá lé ní táríkẹ ọmọ ìyá ní oṣù fòbá yìí ó sùn wọ́n lóòótọ́ tó ní pé tọ́lọ̀ fi lè tí ẹni kéèsì má ṣe ń bẹ̀ tí ó fi dàárọ̀ ọjọ́ kejì tọ́mọ́ lọ sí skul tí ọmọ mi lè dé skul tí wọ́n rí sáyìn pé àkérò sí wọ́n sì fi bóyá àgbà tí ní àgbà tí kọ́ wàhálà àtẹ̀lẹ̀ fún òbí ẹ̀mí wọ́n ní yáyí tó wá lọ sí fámásì káàkiri wá lọ wá àwọn kílà tó fi neutralize orí pa ọwọ́ lọ́wọ́ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ìyá tí wọ́n ń bí ọmọ akákòtò ọlọ́ ti dé bí wọn bá tó rí skul ìjọba wà wálé pé wá ah, àwọn ọmọ yẹn skul òní lórí èwọ ní kí <laughs> wọn fi àwọn ìgbòkó skul kiri ẹrùn òbí wọn gbọ́dọ̀ lọ skul ní wọn dẹkẹ ṣe kó kó mọṣà pa pawọ pé ó ṣẹlẹ̀ fún òní wípé òun forí gbà ní ó forí gbà òun forí gbà ní ẹlẹyìn wájú ọsán ìpínlẹ̀ forí gbà òun forí gbà náà ní wọn bẹ lè mọ ọmọ lọ jẹ kí ìyá òun ní ó nà ẹ̀wọ̀n dénú ó sì lè má ṣọ́ra sí ìjọba gbọmọ náà lọ́wọ́ rẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ̀ ní ìfi ń fi tọ́lọ̀ lẹ̀ tí ó ṣàṣìná fẹ̀lẹ̀ kówó jọ náà ni ó ti wá kówó náà jọgbẹ́ kò gbádùn ara rẹ̀ àwọn ọkùnrin nǹkan bẹ nísìlò ìbò nísì wọ́n ń sunkún sí lórí ojúmọ́ ni àwọn nígbà tí ìbàdàn kò lé àwọn anájọ́kùnrin àtàwà nílé náà wá dán nǹkan ọ̀pọ̀lọpọ̀ òfin àwọn ti sọ obìnrin ẹ̀kọ́ ìsìlámù mẹ́ àtọ̀ ni ìyàn kan ẹnìkan fẹ́ fún olówó ni ó wá gbowó yẹn fún pé sówó ló fẹ́ ni fún obi iphone obi iphone tí sófin iphone àbò òfẹ́ oúnjẹ ẹni iphone báwo olùdó mẹ́ta náà ló sùn padà ọ̀dẹ́gbẹ́ ní kò tí lọ ṣáàjì oúnjẹ ẹgbẹ́ ń pò jẹ́ máa ń gbé oúnjẹ oúnjẹ ní ìwà ẹni tí wọ́n pè ló ń jẹun lọ́nà ìgbẹ́. so arákùnrin padà wá sọ pé àwọn àtìyàwó ń jà wọ́n sì lọ sí kóòtù ìjọba sì dá pé wọn ló jàre wọ́n sì ní kóun jáde nílé fún un ilé tó ń kọ́ olùkọ́ni àwa jẹ́ lè jẹ́ nísìn lórí wọn sọ. tí wọ́n sọ wá kú nílùú rẹ̀ torí pé lòun fẹ́ lọ wá dúkìá ẹ̀dúkìá tó lọ wá ọ̀nà àbíkú padà ṣọ́ṣínà ẹ̀sìn yẹn wá ń kọ́ a gbọ́dọ̀ fàyélẹ̀ fún dúkìá wa tó ń ti pé ìsìláàmù ní káwá dúkìá ìsìláàmù ní káwá dúkìá ìsìláàmù ní abímọ kò ní amábímọ gbọ́n méjèèjì lẹ́bù tá a gbè sí lẹ́yìn ìtọ́lọ̀ ni a ní fàyélẹ̀ fáwọn nǹkan àyè kókó àìrójú àìráyè bá wa ká máa rí tọ́lọ̀ ṣe máa. wàmáyé fún àmì náà ní ìtàn. Ẹ̀ẹ́kà ọmọ lẹ́kọ̀ọ́ sí ọmọ. Ìwọ́n ni máa ṣe rí, máa ṣe ká yóò máa ṣe yóò túnbọ̀. Yóò ṣòfò láyé alìkìyàmà ní wà gba fàtífíkẹ́tì òfò. Wà á fi kó mi mẹ́rọ zakò náà kún. sí fún gbà mí ó fẹ́ lè rò bíi pé àá. Ṣé kí gbẹdúmọ́ báyìí lẹ́sọ̀ báyìí àá bẹ́ẹ̀. Èèyàn kọ́ ló ní ọ̀rọ̀ Ọlọ́run ni, láti ọ̀pọ̀lọpọ̀ láti bẹ̀rẹ̀ sí máa kéwù ìlọ́run tí ó yìí ti ẹ̀náwó sẹ́sì ọdún. à ń kà káàkiri ọkà aládàáná. pẹ̀lú mùnáfì tí ní káwọn tẹ́jẹ́ mùsùlùmí máa nà sójú ọ̀nà ọlọ́lọ́ni ẹ má a sì máa mà mú sóra tá ń kébọ̀ láti láti láti ń kébọ̀ náà. Wà á fi kún. Wà á fi kún náà kún. ní ẹ̀ná nínú ń fún yín. Mi Ọlọ́wọ́n ẹ̀nà nínú ta fún yín. Mi ò pàbẹ́lì ayíyà tí a ààrẹ kò mọ̀ ìmọ̀ ooo. Ẹ̀nà gbogbo tẹ́ bá fẹ́ ná ẹ̀tẹ̀tẹ̀ ní anífù. Ẹni anífù tí kú tó dé, ìtẹ́ ẹ̀ náà ò ní ti yín. Mẹ́bàá Muhammad. Wọ́n kọjú bá wọn sàábé ń jọkà. Ànábì ní ayyukum malu warisihi ahabbu ilayhi min malihi. Qalu ya Rasulallah ya Rasulallah laysa minna ahadun illa wa maluhu ahabbu ilayhi min mali warisihi. قال فإنما له ما قدم ومال وارثه ما أخر ànábì níta ló ń tọ̀ ọ́nà yín tó nífẹ̀ẹ́ owó táwọn tí ó jogún rẹ̀ ó jẹ jowó tiẹ̀ lọ ó nífẹ̀ẹ́ ogún àwọn tí ó sẹ̀mí lẹ́yìn rẹ̀ ju bó ṣe nífẹ̀ẹ́ sí owó tara rẹ̀ lọ wọn sábẹ́ ní àkóṣí o gbogbo wa la nífẹ̀ẹ́ owó tí wọ́n wá. Nẹ́bì ni ẹ wá gbọ́ èyí tó ọtí ná nísìnyí owó rẹ̀ gẹ́gẹ́ ní tiẹ̀. èyí tó ọtí ló ní. tí kò bá dé nísìnyí tó bá pẹ́ ní bọ́dì. èyí tó bá kúnnú àkáǹtì ẹ̀wọ̀n àwọn tí ó jogún lónìí. inú ọ̀nà tí yẹn máa fi wá ná fúnra rẹ̀ nípa ọ̀sẹ̀ sàrà. Wà á ń fi kú ní ìmọ̀ àzàkùnà. Fúnra rẹ̀ ni. Gbàgbé investment tọ́ra káàkiri àwọn share tọ́ra káàkiri ó lè má jẹ́ pé wọ́n lọ gba dividend yẹ. ẹ̀yin máa yà àwọn èèyàn nìkan jò ní classmate nìkan ni àwọn ń ṣe kọ́ọ̀sì kan wọ́n sọ fún ọ wípé ah bàbá àwọn ti kú kẹ́ríkẹ́ríkẹ́ o ó ṣí ẹ̀sìn wọn dà pa ó tún wá pọ̀ gan-an ó tipẹ́tipẹ́ ni làwọn ṣe lè dìdí màá ṣẹ́ẹ̀sì àbájẹ làwọn ṣẹ́ẹ̀sì mi ní 23 27 29 àbó òsì mọ́ gbogbo tó rà ní ṣẹ́ẹ̀sì ń jẹ́ náà lọ́run rà á tó fi kọ́ mọ́sálásí ní tiẹ̀ ni ó rà á ó fi sàánú ọmọ òwúkà tiẹ̀ ni ó rà á ó fi sàánú oko tiẹ̀ ni ń ṣẹ́ẹ̀ṣẹ́ẹ̀ṣẹ́ mọ́wọ́ tán ọ̀rá ṣẹ́ wọn lè rí bẹ́lẹ́fìdì rẹ̀ tẹ́wọ̀n tí ó sáǹfààní ń bẹ̀ jù ní àwọn tó fi sí ẹ̀yìn ọlọ́pẹ́ ní wà á ń fi kú mi máa rọ̀ dákúná kú mi ń kọ́ bílì. wà á ń bí Bẹ́ẹ̀lì àìyá ẹnu tẹ fẹ́ náà ẹsẹ̀ sàrà ẹ̀fẹ́ ṣe ẹyọ zakata ẹfẹ́ yọ. Mi ò bẹ́ẹ̀lì àìyá tí a àárẹ̀ kò mú lọ́wọ́. Ọmọ ènìyàn ń pọ́ka fún tó wá wọ́n ìgbà yìí ṣe é. Fáyà kó lára fìlà wọlé. Àǹfàrùtàní ìlà àjàlè kọ̀rí bẹ́ẹ̀. Tí mílíọ̀nù sí lòun fi ilẹ̀ fáwọn tí ó jogún tó wọ̀n ní rí nǹkan kọjọ́ rẹ̀. Bọ́mi ènìyàn máa ń fẹ́ jù nígbà tó bá ti fẹ́ kú, òní kọ́lọ́wọ́n bá fún un ní àyè àti padà wáyé wá ti sàrà. Fẹ̀kún bìlà wọ́n. Ayà yìí lẹ́nu ayà tí ń sọ pàtàkì sàrà. Iṣẹ́ eré pọ̀ tí yẹn máa ń ṣe. Ìjẹni tó bá fẹ́ kú, ní tí ó wù láti wá fi láyé ni fàásọ̀ dápọ̀. فالصدقات الصالحين oníwíṣì pé máa fújà fi tí máa ń wú ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń pọ̀ka fún tó ti dá àwọn òṣìṣẹ́ kú báyìí o ní tí ó wù ká kò bá dá ọ̀rọ̀ máa tẹ̀lé fún ọ níbi àbí one hour sí one day sí one month sí kọ́lọ̀ ń tiẹ̀ fún ọ ní one year. fa àṣà ìdáàbò one year yìí fàásọ̀ dákọ̀ owó oníṣìn kẹ́kẹ́ ó tẹ̀ máa ṣe sàrà ẹ̀ka tí tí ó wù ọkọ̀ máa ṣe máa ṣe nìṣínà bẹ̀rẹ̀ sí máa ṣe nìṣínà má dúró gbà tí ọ máa kọ́ kàáfù tó pé tí kú bá ti dé wà láyé yóò àṣírí ní ìlàjà àjẹlù ha. sọ nígbà ولن يأخر الله نفسا إذا جاء أجلها إذا جاء أجلهم فلا يستاورون ساعة Òkú oníkálùkù bá dé, kò sí one hour delay, kódà kò sí one hour ọwà tètè lọ. Lọ́lọ́run bá lẹ́yìn òkú jọ Monday ní ìsìlábò kan ọ̀sán, wọn ní pa méjìlá. Aago kẹwọn nífẹ̀ẹ́ wá gbé mi. Ilé ìpọ̀ lè ní owó tí wọ́n olú wá náà wà sí. Ọ̀láyé wá fẹ́ rọ̀ lọ́ọ̀dọ̀ ní àfẹ́sà ní. Ìrà ajá àjálù ha. Wọ́n ní kò sí ọlọ́run ọ̀pọ̀ والله خبير بما تعملون oníkàlùkù mọ̀ wá sí ń tó máa ṣe dáa lọ́mà pọ́lọ́wọ́n ọba Allah khabirun ọba tó nímà ní bima ta'maluna ó máa ń tẹ́ ń ṣe níṣẹ́ ó máa ń tó níkàlùkù ṣe níṣẹ́ àbí Allah subhanahu wa ta'ala. ìgbésí ayé wa ìjòkó tá a jòkó lẹ̀ síwájú ọ̀rọ̀ ọlọ́run tá n ké tá n tọ̀ ní ìfìjọba nínẹ́bí náà ṣe máa ń ṣe ní gbogbo Ramadan táwọn àti màláìka Jibril náà máa ń tọ Al-Qur'an. olùdí kò túmọ̀ pé sẹ́ra bàdánà ni o ìsúnú ní àáwọ̀ òru aláìláta alhádíyàtà ọ̀dàṣòro òru ọjọ́ kọkànlélógún nínú àwọn òru tó súnmọ́ sí láìláta olùkọ́dọ̀ ìbọ́ sí ni àṣìṣe ní káwọn yàrá olùkà 27 nìkan ni àwọn yàrá máa mú aṣọ aṣọ fún 27 nísìnyí láti oríṣiríṣi wọ́n tẹ̀kẹ́ tẹ̀kẹ́ bá ogun yẹn jẹ́ fún ọ máa wá sọ ọ́ di ogun máa wá sọ ọ́ máa wá dá ẹ́ńfílópù máa o lọ́kẹ́ ọ́ jò kẹ́kẹ́ lọ sùn ó da ju kọ́ wá jó lóru yìí lọ o ogun sẹ́ni o lẹ́bùn Muhammad sọlọ sọ. bí mẹ́wàá gbẹ̀yìn bá ti dé ṣẹ́dẹ̀lì ní ìzáàrù náà sọlọ sọlá ń wó fa ṣòkòtò sókè dáadáa ìwọ̀n ni pé wọ́n ó gẹ́ dé àti iṣẹ́ dáadáa wà á ìkọlọ̀ àhàlẹ̀hún gbogbo àwọn mọ̀lẹ́bí ni wọ́n máa jí lórí àwọn ọmọ kéékèèké ẹ̀mà wà sọ̀rọ̀ mọ́sálásí àwọn kéékèèké ìwé náà yẹ fún wọn ànábì yóò máa jí àwọn náà lásìkò ké lásìkò ìṣe ìgbìyànjú lóru yìí wọ́n jí wọn náà wà á fi àìsàn wọ́n fi lo àwọn òru yìí ní ní ní ìbẹ́lọ́ ni ìjọba ìgbóhùn kárùkù náà ṣe ní òun yìí ni òun ẹlọ́pàá jẹ́ kókò fún bí kò lọ sí ẹ̀tìkáàfù eh, ọlọ́gbà lọ ìbàdà ó tó àbá lọ tó àbá lè ṣe ẹ̀tìkáàfù náà ṣe díẹ̀ máa lọ mọ́sálásí máa lọ kíta àjò máa lọ kíkì yàmù lẹ́yìn bọ́ àbá tó rí ìhun ṣe náà wọ́n náà sáà rí ṣe ọbí sí ara rẹ láwọn àsìkò láwọn àwọn àsìkò míì lọ ni ń tún dáadáa ní máa ń tún gbèsè ayé àwọn èèyàn ṣe fún dáadáa ju àwọn àsìkò yìí lọ ni ẹ má jẹ́ iṣẹ́ o ẹ má jẹ́ awó iṣẹ́ fún bá a fẹ́ ń gbàwẹ̀ ká ń ṣe tìláwà á tún fi kún ìmọ̀ ṣe ìbí ọlọ́run bá àlẹ́kẹ́ ọlá lẹ́lábí ìkọ́dérì yìí ó lè já lẹ́yìn ọlọ́run bó bá wa ṣàdé òpá lẹ́ka àṣó ni ó wà. àwọn ẹgbẹ́ wọn tó wọ́n rò ní ilé alábí ìkọ́dérì nǹkan òun twenty one rẹ̀ yìí ààrẹ gbà wọn tó twenty ààrẹ gbà twenty seven ààrẹ gbà twenty nine tí ó kàn rinlẹ̀ ni pé twenty seven ni ó arújá the most probable pé èwo ló súnmọ́ jù kí ó bọ́ sí ó ní twenty seven wọ́n ọ̀tẹ̀ kúrò fi làṣùpà. àbáni mọ́dà ó lè jẹ́ kálí ànájẹ́ ni alẹ́ àná tó lọ́jọ́ ń ṣèkì wọ́n kẹ́wọ́n ké ó lè jẹ́ kí òun gbẹ́rẹ́ rẹ̀ ó lè jẹ́ twenty two twenty four twenty eight. má jẹ́ kó hù yìí lọ láì jẹ́ kọjọ́ kan ń bẹ́ tọ̀ sí dáadáa ó dà kó má ju pé ọkà káyà kan náà ni káà tó ọba tẹ̀ ẹ́ ṣe báwọn yòókù ṣe báwọn ẹni bá san ẹlẹ́sẹ̀ díẹ̀ púpọ̀ ẹlòmíì ní o ọ̀là àlàáfíà ìdùnnú oore olùkú yóò máa jẹ́. Ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala, àwọn dáa ní ẹsẹ̀ bọ̀ láwọn àdúrà láwọn àbẹ̀rẹ̀ láti gbà tí Ramadan ti bẹ̀rẹ̀. Ṣé látàlẹ́ ìdígbà tí ó parí, ọlọ́nkún bá ní ìbádá, ọlọ́bẹ̀lọ́wọ̀n bá àlékẹ́ ọlá, ọlọ́nkún bá wa fún gbá wọn gbìyànjú yìí àwọn òbí wa àwọn tí wọ́n ti kú kọ́lọ̀ bá wa kẹ́ wọn àwọn tí ò tí kọ́lọ̀ bá wa ní kí wọ́n pẹ́ lórí ayé àwọn gbogbo àwọn tí ó ṣẹ̀tọ́ fún ká ṣàdúrà fún wa kọ́lọ̀ bá wa kẹ́ wọn wa gbàdúrà wọn wa foríjì wọn gbogbo àwọn tí wọ́n ti lọ́nà àwọn àfa wa kọ́lọ̀ bá wa ṣàlékún ìkẹ́ wọn àwọn tó ti ń bẹ láyé náà àwọn àfa láyé سبحان الله العظيم سبحان الله والحمد الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله الحميد سبحان الله العظيم